kàkà kí n jalè má kúkú ṣiṣẹ́ má kúkú ṣaṣẹ́ má kúkú ṣiṣẹ́ má fọwọ́ mi ṣe. kí ni ó fò lè ṣe láyé tí mo wá. <laughs> mo gbóṣùbà ẹ̀gbọ́n mi ẹgbẹgbẹgbẹ ah, mo gbóṣùbà mo gbóṣùbà. sórí ah, ah. olórí Olúwakẹ́mi Yọ̀ǹda nígbà tí bàbá àtìyá wa bí wa ó ní nǹkan kan tí ó dàbí àjẹbí lọ́dọ̀ popsi wa ṣó mọ̀ ìwọ ò mọ̀ torí pé ẹ̀kọ́ ni mọ́mì wa ń tà ó dàbí pé ìwọ lẹ́bùn ẹ̀kọ́ rírò <laughs> kẹ́mi ìwọ lẹ́bùn ẹ̀kọ́ rírò bẹ́ẹ̀ tí orin yẹn lèmi fi jọ dáàdi wa wọn pé dáàdi máa ta tambolo ńgbà yẹn <laughs> gbogbo ẹ̀ ní gbogbo kìtẹ́mi náà wà pílẹ̀ ìsìn kẹ́mi wọ́n mọ̀ nǹkan tí mò ń wò ni pé you know tó bá fi máa di nǹkan bíi four to five years síbi tá a wà ń sìn máa retire are you not happy about that. okay ẹ eh, that's a good, uh, good news ni bọ̀bẹ́ ṣe kọ́kọ́ ṣe kẹ́ ẹ̀kọ́ ní talent èèyàn mi láìkẹ́ wọn máa sọ wọn kọ mm, bẹ́ẹ̀. apilẹ̀ ọkọ pé ìwọ jọ mọ́ mi <laughs> èmi jọ dádì dádì dẹ̀ nǹkan ni dádì ń play dádì ló máa ń tẹ dùrù alábẹ̀sẹ̀ tẹ̀ ńgbà yẹn ní ṣọ́ọ̀ṣì ó rántí gbà yẹn náà ó sì kéré ó sì eh, kéré. ẹ mo rántí èmi tí mo ti di big girl tẹ́wá ní ẹ̀kọ́. ó ti di big girl but ẹ̀kọ́ ni mọ́ mi rò ẹ̀kọ́ yẹn ló fi jọ ẹ̀kọ́ jọ mọ́ mi ẹ̀kọ́ nílò. <laughs> wọ́n mọ̀ tó jẹ́ bí èrò ọkàn mo ṣe wà ń sìn hmm? sórí mo wò gbogbo owó tí n bá rí tó jẹ́ owó retirement mi sọ pé kí ni mo fẹ́ invest lé lórí àwọn ẹ̀bùn gbàyẹn mo wá lọ ṣí àwọn irinṣẹ́ orin wọlé mind you bọ́dẹ̀ ẹ̀ máa padà sórí stage as in two four seven hundred percent máa padà fúlì sórí stage máa máa kọ orin kò yẹ tí máa ń ṣe àwọn nǹkan yẹn inú mi máa ń dùn. Mm-hmm. no ṣe ìwọ náà òfin òfin. Mm-hmm. Mm-hmm. ẹ dúró ẹ má fún ẹ rewind. ìwọ náà tẹ play. ẹ rewind ẹ̀gbọ́n mi Kẹ́mi ìwọ náà tẹ play. ẹ mú láti fi tẹ sọ pé ẹ ti retire inú mi ẹ fẹ́ inú mi dẹ̀ dùn pé fẹ́ retire ok mm. owó yẹn ẹ wá sọ pé ẹ bá mi túbẹ̀ sọ mi really understand kò yé mi. máa invest lórí ẹ̀bùn tó náà fún mi ni. ẹ̀bùn owó alẹ́ wá ń tẹ̀ láti sọ. ẹ má wo mi ò ráyè ṣe àwọn nǹkan yẹn gbogbo ìgbà tí mo gbogbo ìgbà tí mo ṣe wà ní banking industries mi ò ráyè ṣe gbogbo nǹkan yẹn orin gangan orin orin orin yẹn máa múnú mi dùn máa dẹ̀ kówó le máa máa kọ́ tèmi náà máa máa lọ patí bí àwọn bàbá òbí bí wà bàbá sùn ni mi ò ráyè kọ́ chọ́ọ̀chì gan kò ń sáyè gbogbo yẹn. ẹ má rush mi ẹ calm down mo ti gbọ́ ẹ bá mi break ẹ down as in ẹ fẹ́ kọ orin as in ẹ máa máa lọ ní gbogbo show kákàkiri ẹ máa máa go stage ẹ máa máa ṣe báyìí ojúlé ronú tí mi àtàtà ọlọ́lá ẹ bá mi kí kẹ́mi yan dá kẹ́mi kẹ́mi kẹ́mi kẹ́mi olórin olúwa kẹ́mi o kẹ́mi kẹ́mi kẹ́mi kẹ́mi o ṣàmàdá kọjọkọjọ ọlọ́lá kẹ́mi kẹ́mi kẹ́mi. Ah! Ah! ẹ̀gbọ́n mi àgbà tí wọ́n tí wọ́n gẹ̀ẹ́tì ọlọ́ta yín ẹ̀mí wípé ẹ fẹ́ wọn lọ sí. ẹ̀rọ mẹ́tẹ̀ẹ̀sì ṣe <laughs> fi ẹni ọkẹ̀lẹ̀ tí gẹ̀lẹ̀dẹ́ lọ fún ẹ̀mí wọn sọ bank manager ẹ̀gbọ́n mi you must be kidding ẹ̀rí mo sọ you must be kidding ẹ̀ ń ṣeré ẹ̀ ń kidding as in ẹ̀ mọ̀kọ́ níyàn kidding ẹ̀ ń ṣe bí ọmọdé ẹ̀ ń kidding ẹ̀ ń ṣeré ẹ̀ ń ṣẹ̀fẹ̀ <laughs> mo rò pé nǹkan tẹ bá mi sọ èmi náà lẹ lè bá sọ o mm, torí pé mo jẹ́ ọmọ ìyá yín ẹ lè bá àwọn ará àtàwọn colleagues yín àwọn tó yẹ pé regional manager tẹjọ máa ń jókòó tẹjọ máa ń you know ẹ lè bá wọn sọ̀rọ̀ ẹ lè tú òórùn kan báyìí sórí tébù ẹ fẹ́ lọ máa ṣe àbá ẹ tún kí ni ẹ ṣe náà. mo rí mú ẹ ètè sọnù ẹ lè ṣaláì jókòó tì mí kẹ má tiẹ̀ pa mí lẹ́rìn àbí kẹ má sọ nǹkan kan bí ìsídà kẹ bí mi nú àbí kẹ ẹ̀kọ́ máa ṣe bí ẹ̀fẹ̀ ẹ má sọ pé tẹ́lá torí orin tẹ́ ti kọ́kọ́ fi bá mi kí ní tẹ fún yìí tẹ́ sọ pé kí ni máa fún ilé ṣe níṣẹ́ lẹ́jẹ́ kí n rántí ìgbà tí mo wà ní kékeré so mo gbádùn ẹ̀ àbí nítorí ẹ̀ lẹ́yìn kọ́kọ́ forin yẹn ẹ́ńtà mi kẹ́ lè sọ fún mi pé fẹ́ lọ máa kọrin ẹ wọ ẹ̀gbọ́n mi tó bá jẹ́ pé ẹ̀yin sì ni ẹ̀gbọ́n mi tó bá jẹ́ pé ẹ̀yin ni ẹ̀gbọ́n mi kẹ́ bọ́ ṣe já yín lẹ̀ báyìí èèyàn bíi méjì wá èmi ni last born èmi lẹ̀ dẹ̀ láìkì jù láṣẹjọ máa ń roll. ẹ má bá mi try ẹ o ẹ má bá mi try ẹ ẹ fẹ́ lọ máa kọ orin kó máa sọ pé ọmọ àbúrò bank manager. yeah because each time tí bá ń bọ̀ tí driver yín bá wá gbé mi you know wá surface mo ti ṣe máa ń mọ like you're welcome ma you're welcome ma ẹ káàbọ̀ ma ah and I like hello hello hello eh, Johnson. is <laughs> very funny to Johnson, ṣá something ẹ fẹ́ máa kọrin máa wá ẹ máa máa lọ lágbo ẹ máa máa gun stage ẹ máa kí àwọn èèyàn àwọn tí ò tó yín àtàwọn tó jù yín lọ àtàwọn ọmọ ní ẹ máa máa kí wọn ẹ máa máa bóyín lórí ṣe ẹ máa ṣe eh, eh, báwo lẹ ṣe.